أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ètò wa tí o ní òun náà ni fún àwọn obìnrin tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn gbogbo obìnrin tó bá fẹ́ ní oyún tó ń bẹ lọ́wọ́ ọmọ àlùbáríkà ní kíákíá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kó gbìyànjú kó bá wa gẹ́ẹ̀tì ewé àkókò tútù ewé ètìmọ́lá tútù ewé èkùyà tútù wá lọ mẹ́tẹ̀ẹ̀ta ipò pẹ̀lú ìyèrè kó wá fi ṣe ẹja orí gbígbẹ ọ̀kan ńlá kó fi ṣe lọ́bẹ̀ tó bá ti ṣe lọ́bẹ̀ ó ti mọ̀ pé epo omi àti iyọ̀ nìkan ló fẹ́ fi sí tó bá ti ṣe lọ́bẹ̀ tó ti jiná tán lẹ́ẹ̀kan náà jẹ́ kó jẹ́ ọjọ́ kẹta àbójọ́ kejì tó parí nǹkan oṣù rẹ̀ that is menstruation tó parí nǹkan oṣù rẹ̀ wá jẹ ọbẹ̀ náà lálẹ́ àbí kò jẹ́ láàárọ̀ tuntun pẹ̀lú ògo ọlọ́run tó bá ti jẹ ọbẹ̀ náà pẹ̀lú ògo ọlọ́run máa retí àánú ọlọ́run bí ìsìnìlá nǹkan tá a ti lò tá a ti confam ní táwọn èèyàn dẹ̀ ń testify sí lórí péjì wa ẹ lè lọ sórí YouTube wa lórí Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ máa rí gbogbo oríṣiríṣi program tá a ń ṣe àti ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí dáwà Islam ni lórí egbògi ni lórí ètò ìwòsàn ni ẹ rò oríṣiríṣi nǹkan tẹ́ máa jà fà níbẹ̀ fún gbogbo tó bá fẹ́ WhatsApp wa international number wa lè lè plus two seven six one two nine five six three eight nine